hadithu sì ti wá wípé a gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ jùmọ̀ à fain kí wàá ní tọ́kìmí àtẹ̀yìn lórí ilé ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn yọ́mù àrùfà mi náà túbọ̀ sí yọ́mù sáb sọ́hìn jàmìn hadith abdullahi bin bus rọ́bì yà lọ́wọ́ tàn àrùbọ̀ an sàn sọ wípé ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ níjọ́ yọ́mù sáb láti súnmọ́ yọ́mù sáb ilà fi mafurudà alaykum ilà mafurudà alaykum wàlàó ألا يجد أحدكم إلا لأحد الشجر أسا أقول يا جرغب أنجو جو سابتي إنجو ساتيدي kódà tọ́bẹ̀ di wípé òǹkàlùkù yóò ní ẹ̀kẹ́ tí ó jẹ́ ńlé àyàfi kó sí èpo ogi jẹ kó sàyè mọ̀ wípé òun ọgbà àwẹ̀ ńjọ́ náà kó fi nǹkan kánú ṣùgbọ́n àkíyà àti sábùtì eléyìí ká kọ́ dì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń ní rọ́bùdà púpọ̀ pé káwọn ò ṣe àròfà tọ́ba bọ́ sí júmọ́ ọ̀dà torí pé mi ànábì sàm náà ṣe ṣùgbọ́n kìí ṣe pé ànábì sẹ́ẹ̀tì hajj rẹ̀ sí ọdún tí àròfà ọ̀bọ̀ síjọ júmọ́ ó ṣe déédéé bẹ́ẹ̀ ni torí o ẹ̀ o ti kúrò lọ́mọ náà o ọba ìṣe o kò wa ṣùgbọ́n bó ti ẹ̀jẹ̀ wípé tí yàwó mọ̀ àrọ́fà bá ní ọlá àti ẹ̀tẹ́lẹ̀ bákan náà tí yàwó mọ̀ júmọ̀ náà tó wá ẹ̀tẹ́lẹ̀ tí àrọ́fà bá túbọ̀ ti àjẹ́ wípé oore tó kú oore àríyàn nínú ìpìlẹ̀ ẹ̀sìn tí àrọ́fà jẹ́yìn àgbàwẹ̀ ìjọ́nà هذا فريق إيه؟ لا تختص يوم الجمعة لا تخص استغفر الله هذا من حديث ابي هريره رضي الله عنه رحمه الله الصحيح لا تخص يوم الجمعه بصيام ولا ليلتها بقيام اي بودو دو جو جمعه ثلاثة ني اوجوت لفس ما دو الله سبحانه وتعالى كما ما دايري روايه كان وبا اذا ثلاثة اسامي عبد الرسول àtúrí náírà mi tó tún wá wípé látẹ̀sùmù yọmọ ìjùmọ̀ ìlà àtẹ̀sùmù yọmọ kọ́bìlàhù àwọn yọmọ bàdà ẹ gbọ́dọ̀ gba àwọn ẹjọ́ jùmọ̀ kẹ́ẹ̀dàgbà àyàfi tẹ́ ẹ bá gbàjọ́ kẹsàájú jùmọ̀ tàbí ẹ bá mọ̀ pé ẹ gbàwẹ̀ níjọ́ kejì jùmọ̀ ìntàwọn ọmọ ẹbẹ̀rẹ̀ ní ìsinmi wípé yọ́wọ́ mọ̀ àwọn ọ̀tọ̀ bọ́ sí jùmọ̀ ṣe ń táàmà sọ ní pé àdébìrì ti Eid al-Fitr wa Eid al-Adha àmì sọ pé èèwọ̀ ni ni ó àbí ọjọ́ ọdún léyà ajẹ́ wípé yọ́ọ̀mù sáfìtìnìsì àti rẹ́pò àlejò kún júmọ̀ ilé yìí tẹ́lẹ̀ bí ìdájọ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ dàrọ̀ júmọ̀ inú kẹgbà júmọ̀ kẹgbà ọjọ́ n tá sọ ti gba gba ìjùmọ̀ nítorí pé ọba ti yàwó mọ̀ lẹ̀ yàwó mọ̀ àrọ́fà ayé nu mọ́tí alágàgà nù. à ń tàtàrà níjọ kan àwọn ọlọ́jọ́ ìyá wa tá à ń pè ní Juwairiyya bintul Harith radiyallahu ta'ala anha wardaha ọwọ́ àríyá tí wọ́n bá wẹ̀ níjọ jùmọ̀ à ń bí wọ́n á ní à tẹ̀sùnmí ọ̀ngbọ́n lónìí jùmọ̀ ìyá ní nàám àmì bí ní àsúntì àm sọ ọgbàwẹ̀ lánàá ni ìyá ní àwọn ọgbàwẹ̀ lánàá tẹ̀sùnmí náà bẹ̀rẹ̀ ní so lẹ́yìn àpò ọ̀fẹ́ gbàwé lọ́la mọ̀mọ́ ní àwọn ọ̀la ní àpò ọ̀fẹ́ gbàwé lọ́la o ànàbí ni ìdáni fa àpérì ọ̀ya jáwé rẹ lójú ẹsẹ̀. kátó wá aṣọ ti yẹ́wò mọ̀ àrọ́fà ìdájọ́ rẹ̀ awárí ọkùnrin kan masala ọkùnrin kan gbogbo ọ̀sẹ̀ pátá oníṣẹ́ ajáàmù rẹ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ àfijọ́ jùmọ̀ nìkan. níjọ ọ̀sẹ̀ rẹ̀ sì rè kò ṣe máa wẹ̀ mà ẹni àwọn àǹfààní tá a bá wo hadithu látẹkùsù yọmọ ìjùmọ̀ òun ní ìsìn tó bá fẹ́ gbàwẹ̀ jimá nìkan lẹ́tẹ̀kù tó bá ọba láàrin ọ̀sẹ̀ tó bá nínú ẹ má dà àtàlẹ̀ sáà torí pé kọ́ mi àti nìkan ìsàlẹ̀ sáà bẹ̀ ṣùgbọ́n tó bá bọ́ jẹ́ríà wípé ṣùgbọ́n sọ́ọ̀bàwẹ̀ lánàá ọkùnrin kò gbàwẹ̀ lánàá tó tọ́ sọ́ọ̀bàwẹ̀ lọ́la ọkùnrin kò lè lọ́la ṣùgbọ́n tá a hadith ìyá wa yìí kúndùrọ̀ ń ọ̀rọ̀ tiwọn wọn ò bìsí ní sátọ̀dé wọn ò sì o ní khamis tí ṣùgbọ́n ìyà ń dáwọ̀ júmọ̀ àǹtí wọn láti fi wójú ilé ọlọ́run ọba tó wá kó ló ń tánà bí sọ wípé ẹ gbọ́dọ̀ dá ọjọ́ ìsàlẹ̀ sa tí èèyàn bá wá bọ́ níbi pé kò sàlẹ̀ òde ni ó sì kò tún wá ọ̀wà bọ́ ń kúdùrọ̀ ọ̀nàjọ́ mi tó fi lè dàwẹ̀ ju ọjọ́ ilé kan lọ tó bá wá ń dáwẹ̀ níjọ́ júmọ́ à tó jẹ́ pé ìǹtọ́fà ni pé ọjọ́ tó ṣẹ́kù fún tó fi lè sọ́ àtàtà pẹ̀lú àwẹ̀ ni ìdájọ́ wọ́n jọ ọ̀rọ̀ yìí lọ jọ̀bọ̀ ṣùgbọ́n la'alli asuku ilaykum kalam al-allama ibn Uthaymin rahimahullahu ta'ala nígbà jọmọ́tálà ìjọ títí bàbá Uthaymin ni láàrin méjèèjì nípa wípé ọkùnrin kò ní ọjọ́ míì jújọ́ ńlọmọ́ káwá aṣọ pọ́nmọ́ náà dájọ́ nsàlẹ́sà kò sínú ọ̀rọ̀ rẹ̀ nítorí pé kọ̀ǹtà ti wọ̀rántì òdòdí òdòní ẹlẹ́ẹ̀kejì ìyá tánàbí sọ pé sọ́wọ́n bá àwẹ̀ lọ́la yìí tọ́bẹ́jẹ́ pálá àárẹ̀ àbí nǹkan tí ò ní jọ bá ọ̀rọ̀ wà tọ́lá bí tìmọ̀ pé yàwó òun ni kò ní máa dí bá wọn sọ́ọ̀ gbà àwẹ̀ lánàá tọ́lá bí tìmọ̀ pé yàwó òun ni ó ní ìtí ànẹ́bì màhálù ìyàwó rẹ̀ a jẹ́ wípé ọkùnrin yìí ti wà láàrin ọ̀rọ̀ méjèèjì ṣùgbọ́n kò kò onú alákọ̀ọ́kọ́ pẹ̀lú pé kò sí ìtìsọ́ọ̀sì ẹlẹ́ẹ̀kejì kò sí kúdúrọ̀ fún láti fi lè gbà àwẹ̀ ní ọjọ́ sátọ̀dé tàbí láti gbà lọ́jọ́ tọ́jẹ́ tọ́ọ̀dé gẹ́gẹ́ bó ṣe wà fún ìyá wa làlùbí fi sọ́kọ́ pé ó sínú ìdán irú ẹni bẹ́ẹ̀ insha allah àwọn bọ̀ tí baa bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan nú ẹ̀sìn àwọn nǹkan kan tó jẹ́ pé òdìdì ni wa allah ta'ala ń búra pẹ̀lú wàlà na ashir ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé gbogbo tí bá ń sọ wa nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ọmọ jẹ́ ṣùgbọ́n jọ́mẹ́wàá ìwáyìí ìdájọ́ tiwọn ìdájọ́ ẹyọ kan ni.